ògo ni fún orúkọ olúwa ọlọ́run elédùmarè mo kí gbogbo ẹ̀yin bàbá mo kí gbogbo ẹ̀yin màmá ìbà ẹ̀yin yèyé tó mú kí ilé ayé rọmọ lọ́rùn ojú òní tì wá lórúkọ olúwa mo kí gbogbo ẹ̀yin ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà ẹ ṣèlérí ẹ dẹ̀ mú ìlérí ṣẹ wípé àwọn akọ akíkanjú yàtọ̀ sáwọn olè àwọn gbéwiri àwọn oníjẹkújẹ tó kúnlẹ̀ yorùbá ẹ jẹ́ kó yé wa pé àwọn akíkanjú ọmọ ṣì wà ẹ jọ wá lójú gidi fún ìrìn àjò tí adìjọ rìn lánàá fún ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá ó dà pé situation environment ó máa ní kí n wọnú mọ́tò ah bọ̀ kí ni wàá máa dúdú bí ìwé ẹ̀ but bóyá màá gbìyànjú kí n tan iná fóònù yìí ẹ káàbọ̀ mú kí ibẹ̀ tí ń wọlé o ojú òní sì wà lágbára ọlọ́run gbogbo ẹ̀yin ego pan africa ẹ kú múra àjọ̀dún twenty three years ẹ kú múra a bá wa láyọ̀ lágbára ọlọ́run ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí kò pọ̀ o ọ̀rọ̀ díẹ̀ ni wọ́n ní ṣeun lọ́bẹ̀ oge kì í dùn kó pọ̀ <laughs> kì í dùn kó pọ̀ wẹ́dà ti wẹ́dà bá ní pé òjò ń rọ̀ ní eré àbíta wàyí so bó bá ṣe gbà lálẹ́ yìí la ṣe máa ṣe ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí ò pọ̀ mo kàn fẹ́ ká ní ká ní continuity kékeré lórí great development tí ó ti wà ní ilẹ̀ Yorùbá ní sáà àti àsìkò tá a wà yìí mo kàn fẹ́ ká ní kọ́ńtínẹ́ǹtì kékeré ni mo dẹ̀ fẹ́ fún wa lára wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí. Tí wọ́n ń pariwo nílẹ̀ yorùbá pé ogun ń jà níbì kan wàhálà ṣẹlẹ̀ níbì kan tó ń kó jayà àti payà sí ọkàn àwọn ènìyàn nílẹ̀ yorùbá wa yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé hmm, mi ní parọ́ fún yín o ẹ̀yin èèyàn mi àwọn gangan lógun tó ń jalẹ̀ yorùbá mò ń bọ̀ àwọn gangan ni ogun tó ń ja ilẹ̀ yorùbá ṣe rí ẹyẹ kan wà òun fúnra rẹ̀ ló máa ń pe ogun ẹyẹ kan wà òun fúnra rẹ̀ ló máa ń fi ẹnu ẹ̀ pe ogun wọ́n ń pè ní ẹ̀lúùlù a wá lọ pe ogun yẹn ogun òjò ló máa ń pe o tó bá ti wá pèlè rẹ̀ lórí tán òjò yẹn wá pa òun ló pọ̀ jù nílẹ̀ Yorùbá wa the way tí àwọn èèyàn tí wọ́n fi sọ̀rọ̀ àwọn ọlọ́pàá wa nílẹ̀ yorùbá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ò jẹ́ kí n dàbí wọn wọn ò fẹ́ kí a ní ọlọ́pàá kankan mọ́ rárá nílẹ̀ yorùbá wàláì ṣe ló fẹ́ kí àwọn ọmọ yorùbá ká máa bára wa jà ká máa bọ́lọ́pàá wa jà the way tí wọ́n fi ròyìn àwọn ọlọ́pàá lóòótọ́ ẹrú kan máa mú ni búgba ẹrú lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọlọ́pàá kan wà wọn ò ṣe dáadáa wọn ò ṣe dáadáa ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn kì í ṣe gbogbo wọn èmi máa ń sọ mo tún tún sọ wípé àwọn akíkanjú àwọn ọmọ ọkọ tí kì í ṣe àlè wọ́n wà láàárín àwọn ọlọ́pàá wa nílẹ̀ Yorùbá. ìgbà tá a dé ìlú Ìsẹ́yìn lánàá àwọn èèyàn ní kí ni ká ṣe báyìí wọ́n ní the next thing tá a lè ṣe òní pé kí ni o ká lọ sí ààfin ọba ààfin ọba ìlú Ìsẹ́yìn the next thing tí wọ́n sọ nìyẹn pé ká lọ sí ààfin ọba ìlú Ìsẹ́yìn ṣé kò ní pé wọ́n dì sọ́ọ̀bù bẹ́ẹ̀ please wá amúnẹ program ẹ fi bẹ́ẹ̀ lẹ́ẹ̀jọ́. so wọ́n ní ká lọ sí ààfin ọba ìlú Ìsẹ́yìn. so nígbà tá a dẹ̀ dé ààfin ọba ẹ bá ń palẹ̀kùn yẹn dé. nígbà dé ààfin ọba àwọn tí a bá ń bẹ̀ ó jọ mí lójú wípé bí àwọn èèyàn wá ṣe ròyìn wọn kọ́ ni wọ́n ṣe jẹ́ ọlọ́run wá ràn wá lọ́wọ́ ẹ̀wọ̀n kí mo wá sọ fún yín pé àgbẹ̀kọ̀yà kì í ṣe ọmọ ọ̀tá àgbẹ̀kọ̀yà kì í ṣe oníjàgídíjàgan àgbẹ̀kọ̀yà kì í jàjà ẹbí bá a ṣe débẹ̀ gẹ́lẹ́ the way táwọn èèyàn fi sọ fún wa bíi pé ká débẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní jà ni bíi pé ká débẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní pariwo mo kí gbogbo ẹ̀yin alálùbáríkà èèyàn tí ẹ kí wa fún ìrìnàjò tá a rìn mo dẹ̀ kí ẹ̀yin Dagboru family ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn tó kì í jírí ẹ̀yin èèyàn kéèyàn mi ìfẹ́ kí náà yẹn pọ̀ jù ni gbogbo yín náà láàárín ọwọ́ yín ẹja filẹ̀ rẹ̀ gbogbo yín náà láàárín ọwọ́ yín gbogbo ìwà burúkú tẹ gbogbo ọ̀rọ̀ tẹ sọ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn èèyàn tó ní láárí wọ́n ti pọ̀ ju ẹ̀yin tẹ́ ẹ̀ ní láárí lọ àwọn tí ò ní láárí làwọn tó ń bú wa lánàá nígbà tó sọ fún wa pé à ìlú Ìṣẹ̀yìn ti dàrú ẹ ìlú Ìṣẹ̀yìn ti tán o ìlú Ìṣẹ̀yìn ti dahoro ah ah wọ́n tún wá fẹ́ sọ̀rọ̀ wọ́n tún wá ní ẹ kò sí reliable ah ṣe rí ẹ̀yin èèyàn ẹ jára yín o mi ní parọ́ fún yín ẹ jára yín ní kíákíá ẹ yára yín brain wọ́n ní kó rí pé gangan níṣẹ́ tí ẹ ò bá yára yín ní brain wọ́n kàn máa fa hypertension ṣe yín léṣe lórí social media yìí ni the way tó fi sọ̀rọ̀. So bí ìgbà tó jẹ́ wípé ogun ti kó lù sẹ́yìn tán ni ìgbà táwa dé lù sẹ́yìn bí ẹni pé káà náà kàn déédé já wọnú igbó kan kákan bẹ̀rẹ̀ sí ní máa wá wọn kidnapper kiri ohun tó rò nìyẹn but ọlọ́run ò wá jọ wọ́n ńgbà tá dé lù sẹ́yìn ààfin ọba la lọ. bàtà dé ààfin ọba torí pé ọba ti gbẹ́sẹ̀ wọ́n ní yorùbá máa ń sọ̀rọ̀ kan yorùbá ní ẹsẹ̀ gìrìgìrì nílé àńjọ̀fẹ́ àńjọ̀fẹ́ kú tán ilé dahoro my people nǹkan tó o bá ní nílé ayé ẹ fi tọ́jú ara ẹ fi tọ́jú ẹ̀mí ẹ àtàwọn olólùfẹ́ ẹ. ṣẹ̀rí tá a bá ti kó nílé ayé yìí tán gbogbo àwọn tẹ́ ẹ rí yẹn tó ń sàyìn lọ́tún lọ́sì yẹn gbogbo wọn ló máa lọ. táwọn ọmọ ẹ̀gan tí wọn ò bá tún ṣọ́ra wọ́n á tún kọ̀ wọ́n lábùkù tó o bá tọ́jú àwọn ọmọ ẹ̀ kó tọ́jú ilé ẹ̀ làánú fi máa ń ṣe mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó jẹ́ kí bàbá gbogbo ayé owó tó o lè ná fọ́mọ ẹ nílé oúnjẹ tọ́mọ ẹ ò lè jẹ wàá ló máa jẹ káàkiri ìta ìgbà tó bá wá kú tán àwọn ọmọ yẹn á máa gbé òkú ẹ̀ ṣépè ìgbà a dé ààfin gbogbo ẹ̀ dá ó pa lọ́lọ́ a mọ̀ wípé àṣẹ àwọn DSS wọ́n ń ṣọ́ ààfin yẹn àwa ò mọ̀ èmi kàn ń ṣe normal coverage mi ni mo dẹ̀ ń sọ̀rọ̀ ẹ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kò sí Àgbẹ̀kọ̀yà mọ́ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé kò sí ọmọ akin nílẹ̀ Yorùbá gbogbo ẹni tẹ́ sọ pé kò sí àgbà gidi mọ́ nílẹ̀ yorùbá káwọn ọmọ wa ṣáà máa sá lọ lóyìnbó kọ́ máa fi lélẹ̀ kọ́ máa lọ lóyìnbó ṣe ti rí báyìí ẹ̀yin tọ́ pé kò sẹ́ni tó máa jáde tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ ti rí pé a ti jáde báyìí àwọn akíkanjú ọmọ yorùbá ló jáde yìí àwọn àgbẹ̀kọ̀yà tí ò ní fọwọ́ sí júwe lé bàbá wọn àwọn ló jáde yìí mo kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ mo mọ́tò mẹ́fà la kó lọ láì láì láì láì béèrè láì gbé àkáǹtì ilẹ̀ a sì máa gbé àkáǹtì ilẹ̀ ẹ̀yin lórí burúkú tẹ́ ẹ fẹ́ ká fi àkáǹtì ilẹ̀ ẹ fẹ́ ká máa jìyà ìrọ̀lẹ́pa àwọn tiwa ti wà àwọn tiwa wà tó ti ń béèrè àkáǹtì gan but a ò tí ì ní gbé àkáǹtì ilẹ̀ torí àwọn àwọn wèrè kan wà akóbáni ni wọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ lọ́rọ̀ tó bá ti tásìkò àá fún yín lákáǹtì àtàgbẹ̀ àtọlọ́dẹ wọ́n á jẹ́ kẹ́ mọ àkáǹtì tí wọ́n fẹ́ lò ẹ̀yin tẹ́ fẹ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́rù ń bà yín àti wálé ẹ̀yin tẹ́ fẹ́ wálé tẹ́ ní the security guard àgbẹ àkáǹtì a ò ṣe eléyìí láti tako OPC o àbí láti tako ẹgbẹ́kẹ́gbẹ́ kankan ọlọ́dẹ ìbílẹ̀ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ lọ wo àwọn Chinese ẹ lọ wo àwọn Japan ẹ lọ wo àwọn Indian àwọn tó ní big big company láàárín wọn wọ́n máa ń fi àyè àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àwọn ọlọ́dẹ ìlú wọ́n máa ń fi àyè wọn sílẹ̀ ni. tẹ́ bá rántí ìgbà kan táwọn ọmọ olè tó bẹ̀rẹ̀ sí ní já báǹkì káàkiri nàìjíríà báǹkì kan wà àgbà tó débẹ̀ wọn ò rí báǹkì yẹn já ìdí ni pé gbogbo báǹkì tó lọ àwọn ọlọ́pàá nìkan ni àwọn ọlọ́pàá aláṣọ yúnífọ̀mù nìkan ló bá ń bẹ̀ tó bá ti jù mí níbọn méjì báyìí ó parí nìyẹn but mi rántí màá béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n tó fún mi ní information yẹn gbàtọ́ there is a particular bank nílùú òkè yẹn náà ni gbàtọ́ débẹ̀ kì í ṣe pé àwọn náà ò ní ọlọ́pàá oní yunifọ́ọ̀mù ṣùgbọ́n tún ní àwọn special kan tó jẹ́ pé àwọn yẹn ò wọṣọ yunifọ́ọ̀mù wàláì àwọn olè yẹn ò lè wọlé báǹkì yẹn nìkan ni wọn ò já gbogbo báǹkì tó kù pátá gbogbo ẹ̀ ni wọ́n já tí wọ́n dẹ̀ kó wọn lẹ́rù lọ. so àsìkò lélẹ́yìí big opportunity ni inú mi dùn gan o sí gbogbo ẹ̀yin tẹ́ kí àwọn àgbẹ̀kọ̀yà tó jáde yàtọ̀ sáwọn olórí burúkú àwọn èèyàn játijàti kan ẹ̀rí wọ́n ti fẹ́ lé péjì báyìí wọ́n ti fẹ́ lé pẹ̀lú nǹkan tó ṣe nǹkan tí mo ṣe máa ń kíáfù nìyẹn tí wọ́n ní ẹ àánú yín ń ṣe mí àánú wèrè wo ló ń ṣe ẹ lọ́ọ́ ṣàánú ara ẹ àánú wèrè wo ló ń ṣe ẹ́ àti wèrè kan náà tó ń sọ pé ẹ pásọ Bánkọ́lé sọ̀rọ̀ ju báyìí lọ ṣìbẹ́yìn náà ní fámìlì Bánkọ́lé ṣàwájọ fámìlì Bánkọ́lé ni àbọ̀jọ́ tèmi ti ń sọ̀rọ̀ ẹ̀rí kí n sọ̀rọ̀ bí Bánkọ́lé ṣe sọ̀rọ̀ ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ṣe ń pariwo bẹ́ẹ̀ ṣe ń hype Bánkọ́lé ni ṣìbẹ́yìn náà lẹ ẹ̀yin náà la bá ń bẹ̀ ẹ ṣáà má tì mí sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ tó ti wà kó tó di pọ̀pọ̀lọpọ̀ yín lọ kọ́ ẹgbẹ́ sakamaji tẹ́ ń ṣe káàkiri abroad kẹ́ lọ kójọ ẹgbẹ́ tó ti wà wọn ò dẹ̀ pariwo aláwọn èèyàn wọn ò mọ̀ pé wọ́n wà gbà tá a dé tá à ń kọjá lọ́dà gbogbo èèyàn kàn wò wọn ò torí wọn ò ní pariwo wọn ò dẹ̀ kì í ṣe social wọn ò dẹ̀ ní tẹ bá ti rí ẹnìkan tó bá ti ń fọ́n bù jù ó lè ní ó fẹ́ jalè ní ó lè ní kò sí nǹkan kan. so bá ṣe ń ṣe nǹkan tá à ń ṣe lọ bá ṣe ń ṣe nǹkan tá à ń ṣe lọ ní aṣáára àwọn mẹ́ta kan tó pè wá pé ká máa bọ̀ lókè torí tá bá ti wọ inú ààfin ọba ọ́fíìsì kan wà tẹ́ máa kọ́kọ́ rí wọ́n kọ bí àwọn ilé ayé àtijọ́ yẹn báyìí bí ẹnu géètì ni wọ́n ti kọ sókè tẹ́ bá ti wá wọnú ààfin lọ wọ́n wá jáde lókè wọ́n wá pè wá mo bàbá kan wọ́n ní ẹ̀dá mà wọ́n wá jáde sí wa àtàwọn bọ̀dá kan àtàlájà kan pé kí là ń wá bó la ti wá mu níyà mi ò dá wá commandant wà ń bí o PRO wà ń bí o I'm just one among the among the lucky spokesperson among them wọ́n ní kí la fẹ́ làwọn yẹn bá sọ̀rọ̀ wípé ariwo olóyin ti ta sí gbòòrò. Si ariwo ìlú yìí ti ta sí gbòòrò wípé kí ni o wípé ṣe lẹ̀ ń pààyàn jẹ́ ńlù yín o láì ṣàwọn ará bí. wọ́n ní bá a ṣe rí tẹ́ wọlé wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ làwa náà ti pe àwọn tó jẹ́ olórí ogun olórí ogun ìlú wa torí pé bẹ́ẹ̀ ṣe wọlé ṣe la pé wá jà ṣùgbọ́n nísìnyí tí kì ṣe pé wá jà ọ̀rọ̀ yín ti yé wa ibi tẹ́mi ti mọ̀ nìyẹn pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ àwọn DSS kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ròyìn àwọn DSS kò rí bẹ́ẹ̀ àwọn DSS ó jọ mí lójú o wọ́n hùwà ọmọlúwàbí wọn ò bá wa jà kò sẹ́ni tí ò ní dìvẹ́ǹdì ọ́fíìsì ẹ̀ náà nígbà tẹ́ bá ń gbógun tìyàn tẹ́ bá fẹ́ báyàn lórúkọ jẹ́ ibi tán fìyàn ṣọ́ tẹni kó má ṣọ́ agbógun tìyìn pẹ̀lẹ́ lákọ ó lábo pẹ̀lẹ́ ó ní akọ ó làwọn DSS yẹn bá ní nǹkan tó fà á tí a fi wọ̀lú wá àwọn fẹ́ mọ̀ a dẹ̀ sọ fún wọn ìgbà tá a dẹ̀ ṣàlàyé fún wọn wọ́n ní kò sí problem wọ́n dẹ̀ júwe fún wa ibi tá a ti máa rí adelé àwọn adelé àwọn àgbààgbà ìlú to my greatest surprise bàtà dé ọ̀dọ̀ àwọn àgbààgbà ìlú wọ́n jáde sí wa wọ́n ní kì í ṣe pé ogun ò ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n ń jiyàn gbé ṣùgbọ́n bó ṣe ròyìn lórí afẹ́fẹ́ kọ́ ló ṣe rí wọ́n ní bó ṣe ròyìn bó ṣe pariwo lórí afẹ́fẹ́ wọ́n ní bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o that's why mo fasikò yìí mo kàn mo kàn torí ìrìn ìrìn àjò yẹn ṣe díẹ̀ ó ṣe díẹ̀ lánàá mo kàn mọ́mọ́ jáde pé kẹ́lì mọ̀ wípé iṣẹ́ ń lọ àgbẹ̀kọ̀yà rapid response wọ́n ti wà àwọn alága tó jẹ́ chairman wọn wọ́n máa fún yín ní nọ́mbà tẹ́lẹ̀ pé láìpẹ́. tẹ bá ti rí nǹkan tó bá já yín láyà tẹ fi máa káyà sókè tẹ fi máa pariwo ẹ kàn máa pe rapid response ni tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá o torí ilẹ̀ Yorùbá ni wọ́n ni wọ́n rẹ́gísítà fún ilẹ̀ Yorùbá níjọba fún wọn láṣẹ. wọ́n dẹ̀ ní ká sọ fún yín ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ máa dédé máa pariwo ẹ kò ságbà nílẹ̀ Yorùbá mọ́ ni ẹ kò sí security mọ́ ni ẹ kí ló dé ṣe bó ṣe máa lọ lélẹ́yìn ní ìgbà wo wọ́n ní kẹ́ ẹ rọra sọ̀rọ̀ níwọ̀nba kẹ́ má jẹ́ kí àwọn alálẹ̀ gbá yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbéròyìn lórí afẹ́fẹ́ they are just blogger the more tó fi parọ́ tó fi halẹ̀ tó fi sọ ìtàn tó fi pẹ́ sí lórí íńtánẹ́ẹ̀tì ní íńtánẹ́ẹ̀tì fi ń recognize wọn kò ń ṣe irú àwa táwa ò ráàyè yìí wọ́n jẹ́ kó yé wa wípé in a day o gbọ́dọ̀ ṣe ó kéré jù o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ ṣe program méjì mẹ́ta lórí íńtánẹ́ẹ̀tì in a day èmi kẹ̀dẹ̀ rí ọjọ́ méje ọjọ́ mẹ́ta mo lè má ṣe program àmọ́ nǹkan tá a gbé fọlọ́run tó fi jẹ́ ká jẹ́ agbẹnusọ fún odidi àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ tó ti wà kó tó bí bàbá ẹlòmíín nù wa tọ́ni pé kó jẹ́ pàwọ́ làmà wá ṣe agbẹnusọ wọn ìyẹn túmọ̀ sí pé béèyàn bá wà láyé tó bá ti ń tiraka tó bá ti ń tiraka tó bá ti ń gbìyànjú táyé bá ń bú ẹ tó bá ń gbé ẹ ṣépè tó bá ń yẹ̀yẹ́ ìwọ má gbàbọ̀dì má dá wọn lóhùn ìwọ continue remain focused remain focused wà á rí pé wọ́n ló máa padà ṣẹ́gun ní kúkúrú ohun tí mo fẹ́ fi yé wa lénìí torí pé iṣẹ́ pọ̀ tá a fẹ́ ṣe wọ́n ní ká fi yé yín o wípé àwọn àgbẹ̀kọ̀yà ṣì wà ẹ̀yẹ́ bá wọn sọ pé kò sí àgbẹ̀kọ̀yà mọ́ ẹyẹ bá wọn sọ pé kò sí ọlọ́dẹ mọ́ nílẹ̀ Yorùbá àwọn ọlọ́dẹ dẹ̀ ṣì wà but kì í ṣe ká lọ máa bújọba ká máa bújòyè ẹlòmíì ò lè kò lè dá aáyán pa táyán bá rìn lórí ẹ̀ lásán lórí bẹ́ẹ̀dì ó máa dákú ni àwọn ọlọ́mọ máa fọ́ǹbù lórí íńtánẹ́ẹ̀tì àwọn afẹnuwú gate family so ẹ̀yin èèyàn ẹ̀yin ni kẹ́ yára yín ní brain gbogbo nǹkan tẹ́ bá rí lórí social media kọ́ lórí yìí mo lè fi gbogbo ẹni sọ pé seventy nine percent of everything on social media is a scam only twenty one is genuine. bọ́ọ̀sì sọ pé kò sí àwọn àgbààgbà wọn nílẹ̀ yorùbá yẹn ṣé báwọn àgbààgbà kan ló jáde sí wa ń gbà tá a dé ìlú yẹn lánàá mi ò lè play voice wọn sìn mo strong díẹ̀ bóyá tó bá dọ̀la tọ́lọ́ bá fún mi lórí ọ̀fẹ́ láti ṣe program màá play voice wọn kẹ́yìn náà gbọ́ bó ṣe sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ gan-an àwọn fúlàní kan ló jọba sílẹ̀ yorùbá ẹ bọ́ àṣírí yẹn bó ṣe lọ rèé àwọn fúlàní kan ti jọba sílẹ̀ yorùbá káàkiri but wọn ò déédéé jọba sáàárín wa àwọn èèyàn wa ló fún wọn lọ́ba jẹ ẹ gbọ́ mi àwọn yorùbá àti fúlàní àti ìbò tó ń jiyàn gbé nílẹ̀ yorùbá káàkiri tó ń ṣèkà tó ń gbébọn lọ káyàn mọ́lé àwọn yorùbá wa in fact àwọn kan náà tún wà tó tún dúró bí security tó jẹ́ pé wọn kì í ṣe security tó jẹ́ pé informant àwọn olè àwọn kidnapper ni wọ́n ọ wà láàrin wa nílẹ̀ yorùbá àwọn ló ń ṣiṣẹ́ yẹn. àwọn lọ àwọn àwọn olè àwọn ní olè ilé tí wọ́n máa ń pè títà àwọn ní olè ilé tí wọ́n máa ń pè títà kó wá jà. Ja. but inú mi wá dùn ìgbà táwọn àgbààgbà yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n jẹ́ kó yé wa wípé ọwọ́ ti ń bà wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn tó carry out mission yẹn àwọn tó carry out assignment sẹ́yìn yẹn wọ́n ròyìn wọn pé they are thirteen people and láàárín àwọn iṣẹ́ burúkú tí wọ́n ṣe ọlọ́run padà mú wọn gbogbo àwọn tá a ti yẹn pátápátá àwọn àgbààgbà ti jáde sí wọn wọ́n ti ṣètùtù wọ́n dẹ̀ ti mú wọn ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ over a month gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ létà bóyá lọ́la ẹnìkan ló ló wú ọ̀rọ̀ yẹn jáde nígbà tó pàdé aláàjì wa Oríyọmí Hamzat ìkanra pé ìlú Ìsẹ́yìn ìlú dáadáa báwo làwọn ajínigbé tún ṣe máa wọbẹ̀ tó máa máa ṣọṣẹ́ ó mà ṣe o májàsọ́lá ò sí nílé ilé dáwóró òun ló fà á táwọn àgbààgbà yẹn fi pariwo pé àwọn wo ló tún máa gbà wá àwọn pípì tún ti dé ṣáwọn àgbẹ̀kọ̀yà ò sí mọ́ ni táriwo fi ta tá a fi débẹ̀ ọ̀wá ni ó ti ṣẹlẹ̀ over a month àwọn fúlàní kan ló ń wọnú igbó kiri ìlú tó ń jí àwọn èèyàn gbé the worst part ni pé wọ́n tún ń jíra wọn gbé fúlàní tún ń jíra wọn gbé fúlàní ń jí fúlàní gbé wọ́n dẹ̀ ń sọ di crime sí ọrùn àwọn ọmọ tó jẹ́ ọmọ onílùú ẹ gbọ́ mi dáadáa fúlàní ń jí wọ́n ń jí yorùbá náà gbé kí n ṣe pé wọn ò kí ń jí yorùbá gbé o àwọn tó máa ń tájẹ̀tì ni àwọn tó bá ti jẹ́ olówó láàrin ìlú wọ́n ròyìn pé tó bá tún jíra wọn gbé tán wọ́n á tún máa pera wọn wọ́n á tún máa béèrè owó wọ́n ní wọ́n jí fúlàní kan gbé pé ó dẹ̀ ní màálù tó pọ̀ pé màálù tó yẹ kó tà ní three fifty thousand three hundred thousand two fifty thousand wọ́n ní fúlàní yẹn tà ní hundred thousand kó lè rí owó káwọn fámìlì ẹ̀ lè rí owó tó máa fi lọ gbà á àwọn fúlàní yìí wọn yàtọ̀ sí ẹranko àwọn tó ń ṣiṣẹ́ burúkú yẹn they are not different from animal wọn wọn wọn wọn láàánú wọn lépo lójú. tó bá rí pé olówó ni ẹni yẹn o ò bá jẹ́ Ìgbò o ò bá jẹ́ Fúlàní o ò bá jẹ́ Haúsá o ò bá jẹ́ Yorùbá ọ ń bọ̀ wá gbé ẹ nìyẹn. wọ́n ní ọwọ́ dẹ̀ ti bà wọ́n ẹ máa gbọ́ voice wọn lọ́la àwọn àgbààgbà tó sọ̀rọ̀ ẹ máa gbọ́ voice wọn lọ́la. eléyìí kàn jẹ́ wake up call èmi ò bú yín o Alhaji Oríyọmí Hamzat torí pé ńṣe lẹ fi information yẹn ẹ fi jí àwọn ènìyàn ẹ fi jí àwọn àwọn àgbẹ̀kọ̀yà tó ń sùn ẹ fi jí wọn. bàbá Kọ́lá Olóòtú tó pariwo pé ẹ̀yin àgbẹ̀kọ̀yà bó lẹ wà èmi ò bú yín sà ẹ̀yin lẹ ta àwọn àgbẹ̀kọ̀yà jí ẹ̀yin lẹ jẹ́ kó yẹ wọn pé à wọ́n ń sùn nílẹ̀ Yorùbá ìwọ ni kéèyàn lọ lóyìnbó kó má lè kó má lè kó má lè gbọ́ pé ilé ara lóyìnbó ni ó délé ẹ ti ẹ àfi àfi tó bá gbọ́n láàrin wọn tí ò jẹ́ kára ló mọ̀ kóun ti dé gbogbo ẹ ti wá dópin báyìí gbogbo state nílẹ̀ Yorùbá ó kéré jù a máa ní two cell phone tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá ló rà á àwọn kan ò ní fẹ́ kí kíní ìṣeṣe o àwọn olórí burúkú kan wà ẹ má bínú pé mò ń ṣépè o àwọn olórí burúkú kan wà nílẹ̀ Yorùbá wa wọ́n wà ní diaspora wọ́n wà nàìjíríà ọ̀ ní fẹ́ kí àwọn àgbẹ̀kọ̀yà kọ́ríṣẹ́ yẹn ṣe á dẹ̀ mọ̀ àwọn lè rí tó máa máa type rubbish sórí social media àwọn lè máa rí tó máa máa bú government tó máa máa nínú election. ó yà mí lẹ́nu fún brọ́dà mi Mr. Gbedu but mo rí pé àwọn èèyàn ti control wọn wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ pé kọ́ stop ẹ̀. wọ́n ti sọ̀rọ̀ wípé kọ́ stop ẹ̀ because kí lélẹ́yìn sọ. ṣé ẹni tó bá jalè ká má sọ pé òun ló jalè ni ẹ máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lọ́la náà you guys should stop Kini ẹ eh, about Fúlàní ṣé Fúlàní lẹ́yìn àwa ò kì í ṣọ̀tá anybody tó bá ní pé Yorùbá ló jalè á sọ fún gbogbo ọmọ Yorùbá pé Yorùbá ló jalè tó bá sọ pé Ìgbò ló jalè á sọ fún gbogbo ọmọ Yorùbá pé Ìgbò ló jalè tó bá ní fúlàní ló jalè a máa sọ fáwọn èèyàn pé fúlàní ló ló jalè o ni you guys should stop all this about Fulani are you one among them a gbọ́dọ̀ lè sòótọ́ ọ̀rọ̀ náà màá play voice yẹn lọ́la ẹ má wọrí thank you jare Raymond Ajayi wọ́n ní God bless Abẹ́kọ̀yà Abẹ́kọ̀yà ní gbogbo ilẹ̀ Yorùbá mẹ́jẹ̀jọ làwọn máa ti ṣiṣẹ́ they are not against anybody o wọn ò dẹ̀ takò anybody wọn ò dẹ̀ wá bẹ́ anybody jà wọn ò dẹ̀ wá láìva anybody iṣẹ́ táwọn bàbá ńlá wọn ti ṣe sẹ́yìn òun ni wọ́n ń ṣe òun ni wọ́n gùn lé lórí security ilẹ̀ Yorùbá.